tú tiẹ̀ jáde kárí bọ̀ nítorí pé ẹ wulẹ̀ mọ̀ wípé ẹ wulẹ̀ lè kọ Yorùbá yìí gan sílẹ̀ ẹ wulẹ̀ lè kọ́ ẹ lè kọ́ ogún sì sì yín kò sí tí alábáwá tẹ ẹ fẹ́ kọ sọmọ lábáwá ò ti kọ ojú tó wá tì yín àìsàn ọmọ lábúbá wá so ohun tẹ́ ẹ lè kọ tó lè tó lè ní more audience tó lè ní greater audience onítẹ̀ bá fi èdè wa kọ àbédè gẹ̀ẹ́sì kọ bíbẹ́ ẹ̀kọ́ tẹ bá ra ẹ̀kọ́ tí alárúbáwá wọn ò lè sọ di mùkọ́rọ́rù ilé kéw ilé kéw ti ní mùkọ́rọ́rù tiẹ̀ bẹ́ẹ̀ tẹ gbẹ̀rún jáde tipátipá lẹ́fìrí ọgọ́rùn-ún èèyàn tí ó bá yín rà á bẹ́ẹ̀ sì kọ́ jáde náà ṣé ẹ̀ ní ìlú náà wẹ̀ ẹ̀ ní ìlú sọ́rífù ń bẹ́ẹ̀ àá ṣe ń ṣe bí ẹni pé ẹ̀yin nìkan lẹ gbọ́n ṣe ń ṣe bí ẹni pé ẹ̀yin nìkan lẹ mòye dípò kẹ́ ẹ súnmọ́mọ́ ya yín iṣẹ́ ẹ̀sìn rèé o iṣẹ́ ẹ̀sìn ni yóò ẹja bá polongo rẹ o tẹ bá wá dá ṣìṣe kan bẹ̀ kẹ́ pèmí láago pé àbúrò ẹ máa ẹ wà nílé abẹ́ẹ̀sì ńlé ah, mo wà nílé ọ̀rọ̀ wà ní kẹ́ẹ̀sì kọ́ kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì fi lé mi lọ́wọ́ ẹ̀yin ò lè ṣe yẹn àfi kẹ́ ẹ máa gbẹ́nu ẹ wá máa gbọ́ èmi ò máa gbẹ́dọ̀ lọ ní tèmi ni tẹ́tí gbọ́ èmi ti ṣùs láti máa gbẹ́dọ̀ lọ ẹ̀yin ṣùs láti máa gbẹ́nu káwá wu ẹni tí wọ́n fi odó rẹ̀ gúnyán káyọ̀jẹ̀ nínú àmì méjèèjì ẹni ọmọ gbẹ́dó lọ ẹ̀yìn ẹ̀ máa gbẹ́nu ok lẹ́ni ṣe ń gbẹ́dó ẹ̀yìn ẹ̀ máa gbẹ́nu káwá wẹ̀ ń tí a yóò fi odó rẹ̀ gúnyán jẹ. tí yín ò tiẹ̀ ṣe é wò rárá tí yín ò ṣe é wò ìyá mi tí wọ́n dáadáa tí wọ́n fẹ́ kí mi ó da lọ́jọ́ àlèkìyámọ̀ tí wọ́n ní mò ń wò so tí wọ́n bá gbé mátà wá tó jẹ yiri ẹ̀ wò ìtàn àti pé ó jù sí mi ń sì gbà bẹ́ẹ̀ ó lérò pé kò sí nǹkan náà ọpọlọ tèmi fi ń ni ọpọlọ ẹ̀ mo ń ni. tọkàn lérò pé bó ṣe gbóhùn náà ni ń ṣe bọ́ wù ú ẹgbọ́n náà kí ló mú tẹ̀síìrù pọ̀ náà tí tẹ̀síìrù fi jẹ́ yọkàn ọ̀rọ̀ ọjọ́ mi lọ́mọ ṣèwádìí ẹ̀ lẹ̀ wáyé tí òfin dá sí pé tíra tẹ̀síìrù kan péré la ní fún Kùránì Is it not as a result of imperfection of the writer? Ṣé kìí ṣe nítorí pé kò sí kò sí olùkọ̀wé kan tó pé tán ni? Èwo wá nínú àwọn tàfàṣùrù àwọn àfáà wa táà ṣàǹfààní ń bẹ̀, táà mọ soríire ń bẹ̀. Ibùdó kẹfìrì gan bó ṣe gbangan ó ní ẹ̀rọ nínú. Bọ̀ ẹ̀rọ ọdún rẹ̀ kọ̀kọ̀ dẹ́mu ẹ̀ àwọn muhakifun nínú ulama wọ́n ṣe tẹ̀m̀bíù lórí ẹ̀ èyàn kan wà jókòó sí kọ́rọ̀ ẹ̀ kan wà jókòó sí kọ́rọ̀ nígbà ìbá ti ra dátà tẹ́tẹ́ bá ti ra tẹ́bá ti ra infinix ìkọkúkọ ló kọ síbẹ̀ ìkọkúkọ ló kọ síbẹ̀ àwọn àfáyì sọ̀rọ̀ báyẹn àwọn àfáyì kọ̀ọ̀kan báyẹn ewó ń wọ́kọ́ ń sagbẹ́nugbẹ́nu aláwọ̀ tún wọn ṣe o aláwọ̀ tún wọn ṣe lọ yí ọkàn rẹ wo tẹ́rí ọjọ́ tí mo ti lálàáfíà nínú ẹ̀mí mi ni ọjọ́ tí that was around 1986 1985-86 tí mo lọ ka ìtumọ̀ rọ́bà náà igi fírìlà náà wà ìkìwá nínà الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم àdúrà yìí ni ò lè mọ́ ṣe àtìgbà náà ní ti ń jẹ́ kéta ní ti ń jẹ́ kẹ́ni mọ́nì kẹ́ni mọ́nì ọlọ́run ti bá mi ó ti bá mi flush ẹ̀dànù kúrò ní ọkàn mi ọjọ́ lọ́mọ ṣàdúrà yẹn wàlà àtẹ́jì àl fi kùlùbìnà gílan gílù gílù ní ń pa ọkú lọ gílù lọ́wọ́ lọ́wọ́ tẹ̀síìrù gílù kéèta inú mi ni ẹ̀sì lérò pẹ̀tẹ̀ bá bá ń polongo sẹ́sì bá ṣe pé àbúrò ẹ̀ mọ́ yá àdára wa lówó lọ́wọ́ máa tan rẹ̀ jẹ ibẹ̀ ni ó sí kọ́ mọ́ bá sí owó kọ́ mọ́ sí ládá owó lọ wáyé wá sí tí ẹ mọ́ sí mọ́ bá sí kọ́ di àkàntáǹtì tí máa ń sírò owó tí ó sì ní ka owó alọ́ọ̀tún ọ̀sẹ̀ ìwọ̀ miami yọgílù kó nà ọkàn rẹ̀ tọ̀bà rí ẹni ẹ̀rọ tí mo bá ṣe I'm a man I'm a woman being called my attention ẹ má ti mú program programs mi yóò ti rí àwọn ọ̀rọ̀ mi tí mo sọ jáde pé mo sọ nǹkan báyìí o ẹ̀rọ ni o àtúnṣe rẹ̀ rẹ̀ o kí ni mo fẹ́ gbàǹbí kí n takú náà àlẹ́sìn yìí ṣẹ̀sìn mi ẹ̀sìn àlọ́hùn ni kí ni mo fẹ́ gbàǹbí kí n takú. now ẹ wá rí ariwo lọ́tún ariwo lọ́sì ariwo lọ́tún ariwo lọ́sì èmi gẹ́gẹ́ fún ara mi mò ń rìvíù sí ọwọ́ mi gùn láti gbàdégbà ìbẹ nínú àṣìṣe tí wọ́n rí tèmi ti rí ṣáájú kó tó mú wá bá mi ìdí ẹ̀ mo jókòó tì lójoojúmọ́ ìráyè bọ́ọ̀lù ìráyè òde mi ìbá mi ń títì yọ mọ̀ pé yes làlúwí ló gbé mi jáde torí ọjọ́ mẹ́rin la mọ̀ tá a lò láyé Quran tẹ wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí mo ti wá ṣe àtúnṣe àwọn ibi tó jẹ́ errors tó jẹ́ mistakes mo ti ṣàtúnṣe ẹ̀ yálẹ̀ tó jẹ́ typographical errors tàbí eléyìí tí ó jẹ́ semantical error tàbí èyí tó jẹ́ èyí tó jẹ́ syntactical errors errors is error error is error mo ti jókòó mo ti kà á láti bẹ̀ẹ̀ dópin mo ti kà á láti bẹ̀ẹ̀ dópin mo ti kà á láti bẹ̀ẹ̀ dópin ó sì ti jáde ó ti jáde tó ti lé ní oṣù márùn-ún àìtí ìbọ̀ sínú 1442 tí mo ti kéde tí mo ti wá sórí pílátífọ́ọ̀mù mi tí mo ti sọ wípé àtúnṣe àlùkùránì alákànlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ó ti wà ń ta báyìí o mo dẹ̀ fi hàn wá lórí fóònù ní ẹ̀nà mọ̀kàbọ́ta ní ìsìn mo fi hàn wá lórí fóònù jọ yẹn lógo ẹ̀ nìyí ọ̀nà mo kíkì lórí yẹn ó ti jáde afáfà ẹ̀dọ̀ wà up to date nípa ọ̀rọ̀ yìí tọ́lá wà up to date ní tí wọ́n sọ lánàá yẹn wọ́n ní sọ I know him very well wọn ò ní sọ wọn ò wà up to date ìyẹn tí sẹ́ẹ̀bì tèmi ẹ̀bí sí wọn ni ẹlẹ́yà ti sọ̀rọ̀ láti bí ọdún kan sẹ́yìn you now come on here just yesterday you didn't, you didn't even bother to call me abu ọ̀rọ̀ tá a sọ ń báyìí tá a sọ nígbà kan báyìí pé ẹlẹ́yìn tàbí ṣe àlùkò á ní ẹ̀ tó mọ̀ sí ilé yorùbá lọ́wọ́ ǹjẹ́ ẹ ti parí ẹ̀ àbí oníṣẹ́ dé dúró you feel less concerned you just go on the air that the proper manner ní ìsìn lẹ́wà ń gbọ́ ní ìsìn wípé ó ti lé lóṣù méje tó ti wà edited tó ti wà edited ọ̀ tó ti jáde láti bí oṣù méje sẹ́yìn láti late twenty eh, fourteen forty one tẹ́nìkan tẹ́ àbọ́ta lónìí tẹ́sí à ń sọ pé wọ́n ní àwọn àṣìṣe tẹ́ àwọn àṣìṣe tó wà ń bẹ̀ nǹkan nǹkan ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá ní ṣe fásí àlúhàlà zikiri in kuntum la ta'lamun if you don't know you ask that is the normal for a knowledgeable person you ask you have my number I have your number à pẹ̀lẹ́ lákọ̀ọ́ lábo náà wọ́n ń sọ sí ní èbú àgbà nígbà tí ń tíjọ́ sọ̀rọ̀ ó bá èyí àdínsìn ọ̀rọ̀ náà lásọ tó fi kàn án nígbà tí àwọn kúrò ní sàn pariwo mo ní ẹ̀fì wọn lẹ̀ ó ń bídí àlàwọn tí wọn mo ní ṣùgbọ́n pásọ́nálì mo ń ṣe èmi náà mo ń rìvíw rẹ̀ kò síṣẹ́ tí ọmọnìyàn ṣe tó jẹ́ iṣẹ́ publication tí wọ́n fi hẹ́ẹ̀dì tiẹ̀ gbàtà sọmọ nìyẹn nígbà wá di lánàá tẹ́ àbọ́ sórí atẹ́gùn though ẹ̀ eh, àpìsì mi náà ni but that appeal is uncalled for is uncalled for rather n tó yẹ kẹ́ ẹ ṣe ni pé ah alihamdulilayi ó yẹ kí n ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n apẹ́ka tó gbọ́n arọ̀gbọ́n náà ni àbúrò ẹ̀ má ti bá ní ṣe àtúnṣe ìtumọ̀ so torí náà ẹ̀yọ́n bídíà ìfọkànlọ́gbẹ́nu yín sọ̀nà kò sí tán fẹ́ kọ́ tó lè sẹ́yìn lọ́rùn tẹ́wárẹ̀ èèyàn mọ̀ ìyá wa alhamdulilayi wọ́n ti bá wa yiri ẹ̀wù padà o so àwọn ibi tó jẹ́ mistakes tí wọ́n rí ń bẹ̀ wọ́n ti tún o kódà wọ́n ti sọ di mobile app o kódà ó wà lórí Google Play o ẹ táìpù Quran in Yorùbá ó máa gbé wá o lógo nìyí o kí wọ́n sì fi hàn ayé bóò ni ọba ti buyè fún wọn tó pé wọ́n wà up to date bóò ni ọba ti jẹ́ iyì fún wọn tó iyì yẹn wọn ni wọ́n miss nínú presentation wọn ṣe bí wọ́n ti wà lórí prógámù rí tí wọ́n ń sọ̀rọ̀ tó kàn mí tí wọ́n sì pè mí that's another another way tún nìyẹn wọ́n ti wà lórí prógámù wọn rí lórí save your soul rí tí èsì ẹ̀kan tí èsì ẹ̀ méjì tí wọ́n dìídì pè mí ọ̀rọ̀ báyìí o wọ́n lẹ́yìn lẹ sọ o ó ń dàrọ̀ ìran yín o látúfin ní kápẹ́ yín o kí lẹ fẹ́ sọ nípa rẹ̀ o abáàzọ ayédè ọlọ́wọ̀ ní jẹ́ kéṣù olóyìn against ọmọ ìyá yín ẹ mọ̀ sí ní fit for that ẹ má pè ń sákìyèsí ẹ má gbàbí kùránì yọ sí mi kò ní túmọ̀ kò ní túmọ̀ ilẹ̀ ẹbú mi o bọ̀tí tí mo sọ ni wípé tí ọ̀nà méjì bá wà nílẹ̀ èwo ló dáa jùlọ èyí tó dáa jùlọ níbàámu sí bá a ti jọ wà síra wa gẹ́gẹ́ bí mùsùlùmí onísúnnà one a ti jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èrí over a year two ẹ ti tèmi lórí sórí prógráàmù yìí tẹ́ bá ń ṣe lọ́wọ́ tí mi ò sì deny ní access three ìkẹrin ibẹ̀ wá ní pé ìǹtẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìǹtó ti kọ́ mi into reality ni before ká tó bọ́ sínú 1442 ìjìrà where are you where are you not informed and have come out tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ tí ò mọ́lẹ̀ márùn-ún mọ́ tí ò mọ́lẹ̀ márùn-ún mọ́ will you deny viewing that one of the programs اتقوا الله mo ti mọ̀ mọ́ sọ̀rọ̀ that was the time tí àfọ́nìkọ̀ sọ̀rọ̀ mo jáde mo sọ̀rọ̀ jami adégúnwà náà sọ̀fẹ́ náà mo jáde mo sọ̀rọ̀ nígbà tí tún parí mo jáde mo sọ̀rọ̀ will you deny all this? àwọn adìlálẹ́ àná wa ní bàbá àbúrò ẹ̀ mọ́ eh, bàbá àbúrò ẹ̀ mọ́ whatever whatever eh, àwọn àṣìṣe yẹn ẹ bá wa ṣe àṣìṣe tí mo ti correct and mind you yẹn sáà ti ṣe táwọn bídíà ń sọ ni mò ń sọ àwọn fẹ́ kí n yọ ọ̀rọ̀ bí mo ṣe bí mo ṣe fọ́ wọn kóńkó lórí nínú fúnóòtì ni wọ́n fẹ́ kí n jọ kù mbẹ́ n ti bí wọn nú nìyẹn nígbà mo dé dáyà azabu lórí sọ̀lúwà lẹ́yìn ìgbà sẹ́lẹ̀ mú bí mo ti lọ mú àdìsí sọ ibùkọ́rí àti Muslim wá pé àsàlátù tá a máa ṣe rèé tí mo sì fọ́ pọ́npọ́n mọ́sọ̀ sọ̀rọ̀tò lè fàátì lórí àti tùnjínà àti kámílà ní táwọn oníkùránì fẹ́ kí n yọ kó bẹ́ẹ̀ nìyẹn ariwo tí wọ́n ń pa nìyẹn ìyẹn ò sì pọ́síbù ayé gbọ́dọ̀ mọ súnà ànẹ́bì pẹ̀lú Quran I appreciate and uh, I really like your approach, but it's not perfectly done. This is the truth. It's not perfectly done. Kò wá òkè tó. Kò wá òkè tó. Ntẹ́ ń mí sí tó ti tá a ti ṣe ni ìyẹn jẹ́ iní nínú ọ̀rọ̀ yín lánàá ẹ wá sọ pé kí n yáa sọ fún àwọn tí wọ́n ń ta ètò ti wà ń ta kí wọ́n kò ń lẹ̀ níbo wọ́n ti máa ń ṣerú ẹ̀ <laughs> anyway ẹ kọ̀wé rí ẹ kọ ìwé rí tẹ bá kọ̀wé rí tẹ̀jẹ́ ráìtà ẹ mọ̀ pé ó ní bí wọ́n ṣe máa ṣe ó ní bí wọ́n ṣe máa ṣe ẹ mọ̀ tó ṣẹlẹ̀ àkọ́kọ́ náà ní ti Kùrán tí mo tún sédè Yorùbá èmi kọ́ ni mo gbé fún pọ́plíṣì àti pọ́plíṣì ẹ̀ pẹ̀lú owó tí ẹ mi ò ní kọ́ńtró lórí àtẹ̀jáde rẹ̀ tayọ kọ̀ǹtúrò ẹ̀yọ kan kọ̀ǹtúrò yẹn náà sì ni pé you publisher the book you publish has been edited ìwọ agbàwẹ̀ agbàwẹ̀ta àtàwẹ̀ta ìwé tẹ́ agbé fọ́njọ́ kìíní àná àti ẹ̀díìtì rẹ̀ o gba new edition ó parí èyí tí wọ́n ti wá tẹ̀ jáde ṣé èmi níwà lọ kó bọ́ta èmi níwà lọ èmi ní palẹ̀ mọ́ ọwọ́n tí mo lè ṣe ni kí n sọ fáyé wípé kùránì tí mo kọ́kọ́ tẹ̀ jáde o a discover àwọn errors kan bẹ́ o a ti tún ṣe o a sì ti ṣèmí ìjáde o la yukallifu Allahu nafsan illa wus'aha kí wá ló wá ṣẹlẹ̀ tẹ́ẹ̀ ti fi rí eléyìí tí mo tún ṣe yìí ohun tó ṣẹlẹ̀ ni pé sẹ́rẹ̀ tí akọ́kọ́ tẹ̀jáde yẹn gbogbo pages yẹ bẹ́ẹ̀ ló wọ one thousand bẹ́ẹ̀ ló one thousand nígbà mo wá hẹ̀dí tiẹ̀ pages yẹ wá run to one thousand five hundred plus nítorí wípé kì í ṣe pé ẹ̀rọ rẹpẹtẹ lọ́wọ́ àmì tẹ́lẹ̀ <laughs> bí kò ṣe pé bí mo tún ṣe jókòó tì í mo tún mú àwọn àdíìsì wá àti àwọn àyà táwọn àwọn oníṣúfì àwọn bídíà ń tún lọ túìsì mo tún lọ mú àwọn àdíìsì wá láti fi ẹ̀sánṣẹ́ẹ̀tì ẹ̀ láti fi ṣàlàyé ẹ̀ ìyẹn wá jẹ́ káwọn péjìsì ẹ̀ kó rọrùn more than ever before so publisher wá wò wípé from nine hundred stages ọ wá increase sí one thousand five hundred ah ọ̀gàlára rẹ̀ ọ̀gàlára publisher ìyẹn alau latif òní publisher rẹ̀ ọ̀gàlára wọn pé ah wọ́n wá fojú bísínẹ́sì wò pé ah ẹ̀ẹ́n eléyìí táwọn bàbá tún dọ̀hún gbogbo pages yẹ ò tó nine hundred pages bíi one thousand làwọn ń tà eléyìí ní ìsìn tó ti wá wọ one thousand five hundred pages ní ìsìn táwọn bá fẹ́ táwọn bá ṣe lè bọ́ta táwọn bá fẹ́ tà èyí tó mọ̀ ń kú síbà yẹn tó mọ̀ máa wọ bíi two thousand something mọ̀ nìyẹn pé à ṣé mo sì lérò fáwọn èèyàn ọ̀rà mo ní wọ́n ọ̀rà wọ́n ní kò wá sí ìṣòwò ńlẹ̀ báyìí o táwọn lè fi ṣe pé tèmi náà bá rówó lọ́dọ̀ ara mi kí n lọ tẹ̀ ẹ́.